lórí ìdánilẹ́kọ̀ọ́ wa sáàmbá lọ nípa tarbiyatul awlad nípa títọ́ ọmọ ohun tí afẹ́gbẹ̀yìn jọ́wọ́ òun náà ni àwọn ojúṣe wa fáwọn ọmọ wa nígbàtílẹ̀ bá ti ń ṣú lásìkò tó rùn wọ̀ àníkájẹ́ kí wọ́n wọlé bákan náà kí a tilẹ̀kùn tàbá fẹ́ sùn káti ìdárúkọ náà bá sí gbogbo àwọn nǹkan ló wá táà fi ń jẹ táà fi ń mu kí ààbò kakọ́fà rẹ̀ àwọn ọmọ wa tá ní kan wọlé lásìkò wà tí oòrùn ń wọ̀ wà ní tí àsìkò yẹn bá ti lọ sílẹ̀ ti ṣú dáadáa àtúnlé jáde eléyìí ni àwọn nǹkan tí a sọ gbẹ̀yìn níjọ́ o a nínú àwọn ojúṣe wa fáwọn ọmọ wa wọn náà ni nàfọ́ fátúlà àpfààlì kájẹ́ ká máa wà ní mímọ́ kájẹ́ kama máa wà lórí ìmọ́tótó mímọ́ tara àti tó jẹ́ kọ́kàn wọn mọ́ torí pé ẹ̀sìn islam ẹ̀sìn ẹwà ni ẹ̀sìn mọ́tótó ni anábì ní inna Allaha jamil ọlọ́run ọba ọba tó rẹwà ni yuhibbul jamal ó sì fẹ́ kí ká máa ṣe nǹkan ẹwà torí pé nífẹ̀ẹ́ ẹwà kí a wà ní mọ́tótó káyẹ́kẹ́ mọ́ wa náà wà ní mọ́tótó inú ojúṣe wa ni ọlọ́run bọba alékẹ́ ọlá ní yába ni adam ẹ̀yin ọmọ ànábì adam kùdú zinatakum inda kulli masjidin pé ẹ̀ṣọ́ yín nígbàtẹ́ bá fẹ́ kírun wákùlù wáṣọ́rọ̀bù ẹ jẹ ẹ máa mu wàlá tusrifu bẹ̀mọ́ nana apá inna Allaha la yuhibbul musrifin torí pọ́lọ́mọ bọba àlekí ọlá kò nífẹ̀ẹ́ ìná apá tó ká jẹun tó dá ká nu tó dá ká wọ́n tó dá ìtọ́lọ́nṣẹ́ ni kásámọ́ nana apá ara ká lóhun tó dáa náà ni pé ká náà lóhun tó dáa ká jẹ́ kan mọ́ra náà lóhun tó dáa ní ìtagbára bá ti ká ká ṣe mọ́tótó àwọn ọmọ wa a ní àmì ìdọ́ àti àwòláàd lára pẹ́yìn ò ṣe ìkàkùn ọmọ tó òun ni tarikuhum muhmalin kí ẹ kàn fi wọ́n lẹ̀ mutasajja siyab mutasiki siyab kama dọ̀tí káàkiri èyí ò bá mu. ajẹ́ká ọmọ wa kan wọ̀n ní ìmọ́tótó ilé nínú tó afẹ́ fún àwọn obìnrin nínú hadisi kan tó wà ní musnad ibn abi shayba ìyàwó aisha radiyallahu anha ó ní afara usamatu bi atabati albab fashujja fi wajhihi ó ní usama ó fẹsẹ̀ kọ níbi ilẹ̀kùnlé pé wá ṣubú nǹkan yẹn wúndì ẹ̀ lórí fàkọ́ọ́lá lè rọ̀ṣọ́lá fúnlá ọlọ́nàbí wa fọ́n pé ní àmì tú ánìwòlè àbà àwọn nǹkan tó jẹ́ ìtòwúndì ẹ̀ kó ń ba ọmọ kúrò ń bẹ̀ kẹ̀yẹ́ ká fi ọmọ wálẹ̀ kó mọ gbégbò káàkiri láì tọ́jú rẹ̀ tara àmọ́tótó òun náà ni kí a jẹ́ kí ọmọ wa irun rẹ̀ ni kó wà bó ṣe yẹ kó wà dáadáa lọ́kùnrin àbí lóbìnrin ara ìnímọ́tótó tí í ṣe ìtọ́ni tó kún fáwọn ẹlòmíì òní ìfọmọ́lẹ̀ ká ní dáadáa ni fúnun ta kókó mọ ní orí bí ẹ kékọ́ lánàá èṣù náà sẹ́lù sábà yẹ kó mọ wùyàn ọmọdé tó jọ ọmọ ọdún méjì lọ irun ẹ ti ta kókó àyàn sì mọ ẹ̀rí pé ni wọ́n sì ní rí pé dọ̀tí ní ń gbé káàkiri eléyìn tí ó bá mú ni bákan náà tó yẹ ká mọ̀ nídàjọ́ àwọn ọmọ kéékèèké wọn ni pé tá a bá ń tọ́jú wọn tí ó sọgbọ́n ta lè dá sí wọn mọ̀ tọ̀ sí wa lára táìkọ́ ọmọ wa káńtọ́ ọmọ ọkùnrin ni tí ó tiẹ̀ tí ìmọ̀ dóúnjẹ mọ̀ tí ó ti jẹ́ kẹ̀kẹ́ jù pé a kàn fún lọ́yàn náà ni. tọmọ bẹ́ẹ̀ bá tọ̀ sí wa lára a ní àáfomi wọn ni kíláàsì àáfomi wọn ṣùgbọ́n àwọn atáǹgbé wa mọ́dásà yẹ jẹun wọ́n tí wọ́n lè ń sàkójú ogun ẹ ti fẹ́ dàgbà ju stéèjì yẹn lọ ọmọ kókó pátápátá àbí tó ti jòsù mélòó lọ kí o tiẹ̀ tí ìlójú kòkòrò oúnjẹ ìkọ́yẹn náà là fún un tó bá jọmọ ọkùnrin àáfòmí wọ́n ìtọ̀ rẹ̀ tó bá jọmọ obìnrin ni àáfọ̀ bá ti fọ́ tàgbàlagbà kódà kó jẹ́ pé òòjọ́ tá a bí náà ni ó tọ̀ sí wa lára anabi ni yóò sálù mẹ́mbà ó lè jáàríyà ètò ọmọbìnrin kékeré tó bá tọ̀ ni lára àáfọ̀ bá ti ń fọ́ tàgbàlagbà wàyọ̀rọ̀ṣù mìíràn ó lè gùlám káyí pé ọmọ ọkùnrin ni àwọn mi sí jẹ́mọ́ èwo lẹ́gbẹ́ nínú méjèèjì nínú tọ̀ méjèèjì ẹ́ tóbìnrin ẹ̀ṣì méjèèjì náà lẹ́gbin ṣùgbọ́n bá ṣe fọ́ lórí kí ni ó yàtọ̀ ìyẹn làwọn fáwọn fi ń kakú pé ó wù ojú wọn lọ pé ẹ̀pin ìtọ̀ ọmọ obìnrin ohun ojú tuntun ọmọ ọkùnrin tá a ṣẹ̀ṣẹ̀ bí ni o tí o tí mọ̀ jẹun tọmọ ọkùnrin náà bá ti dàgbà díẹ̀ tó náà ti ní ojú kòkòrò oúnjẹ títí ń jẹun kan míì kọ́yàn tán fún ìyẹn náà ti ṣe dédé tọbìnrin àbí tàgbàlagbà so eléyìí nínú tí ó yẹ ká tún mẹ́nu bákan náà nínú títọ́jú ọmọ oní ní alìkìtánù wà ìdábẹ́ fọ́mọ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní alfitratu khams àwọn nǹkan kan wà nǹkan àdámọ́ márùn ni wọ́n nínú rìwáyà mi ń lọ bí mẹ́wàá ọgbọ́n márùn ìgbàjúmọ̀ alákọ̀ọ́kọ́ ni alìkìtánù dídábẹ́ dídá abẹ́ nínú àwọn nǹkan tí ó jẹ́ fítọ́rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì wà istihdad fífarun abẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀kọ́sùn ṣáàrì mímọ dé irun mú wálẹ̀ irun gbọ̀nà ní àfihílẹ̀ irun mú ẹnìká gbóhùn wálẹ̀ ìgbẹ́rẹ́ lómi lé ni yóò farun yóò àfihàn múlẹ̀ eléyìí àtòdìjẹ́ ni ìdàkejì lẹ́ni yẹn ń ṣe ẹ máa wẹ́n tó fún múlẹ̀ àwọn ẹlẹ́ mọ́ bu láti lè máa rí pé fáàrí ló fi ń ṣe ìgbẹ́ tó fi rúgbọ̀n tó yẹ ká fílẹ̀ òun làyẹn mọ̀ ọbọ̀ lẹ́nu ni kí a mọ̀ múrun mú wálẹ̀ wọn ni ká mọ̀ fà pátápátá tákàn fi nǹkan mú kó mọ̀ kùn bákan náà wà tẹkílímù afkar ká máa gé èékánná ká máa gé èékánná nínú àwọn sunanu fitọrọ ni bákan náà wà netfili abat ìyẹn pé ká máa tú àwọn ọmọ tó àkọ́kọ́ta convention bí o ní alikitan ìdábẹ́ fọ́mọ ẹnu kò pé ọmọ ọkùnrin ẹnu kò pa gbọ́dọ̀ dábẹ́ fún wọn nígbà wo gan ló dá ọ̀pọ̀lọpọ̀ afá máa ń fìdí pé ká tètè ṣe ló dá kódà láwọn afá tẹ́ńtà bá tún lè ṣe lójú àfikọ́ rẹ̀ pé táwọn fárun orí rẹ̀ náà ká tó ṣe kí ni ká dábẹ́ fún un. wọ́n ní ká dèdè sílẹ̀ tó láà fẹ́ kí ara ìmọ́tótó afẹ́ kọ́ ọmọ mùsùlùmí náà wà ní káwọn nǹkan ẹ̀gbọ́n ọmọ oṣù lábẹ́ wọ́n lábá tó lè ṣe ló dáa káwọn jẹ́ kó dàgbà ìyẹn náà ní òbí tètè san ọmọ obìnrin wa ń kọ́ eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáìsìn àwọn kan ní kò sí yàtọ̀ láàrin ìdájọ́ ti àti ìdájọ́ ti ọmọ ọkùnrin àìpẹ́ lọ́dọ̀ yẹn kí ni ó jẹ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àfáàfì sí o ní pé musa habu ni ntaafẹ́ kìí sọ̀ràn yẹn ṣùgbọ́n tá a di kíni tá a fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ bí eléyìí ọ̀nà tó wá di pé níta fẹ́ yẹn tó bá fẹ́ ṣe é bí èdè sọ̀rọ̀ èèyàn kó wẹ́ ni tó mọ̀ ọ́n ṣe lọ tó pé kó má tún lọ jẹ́ nǹkan nira fún ọmọbìnrin lọ́jọ́ iwájú so eléyìí nínú àwọn ojúṣe wa ni pàápàá jùlọ fọmọkùnrin tí ẹnu kò lé lórí. bákan náà nínú ta ka nínú àwọn ìsọ́nù fìtọ̀rọ̀ òun náà ni tẹ̀kílẹ́mùlà afar ègé kaná abáǹsọ irun abẹ́ irun mú irun abíyá ọmọ kékeré lẹ́mọ́tì ni ṣùgbọ́n èké náà tọmọ kékeré náà ń gùn bí tí àgbàlagbà tí máa dé kíní bó ṣe ń gùn ta ni mo bá gé báwọn àyẹkójú ṣe àwọn òbí ni bá a ṣe lára ìmọ́tótó ọmọ wa tá ṣe pàápàá jùlọ ọmọ ọkùnrin àmọ́ gẹrun wọn eléyìí tó wá lákèésí tábàlà ń gẹrun fọ́mọ ó lákèésí agbọ́dọ̀ sí alikọ́fẹ́ ká gẹrun bìkan ká fi bìkan lẹ̀ ẹ̀rọ pọ̀lọpọ̀ ọmọlé ni kódà ọmọ ẹni tí ń pera rẹ̀ ní ẹ̀ alùsùnà ẹ̀ka àmọ́ rẹ̀ nínú àwọn tó gbìyànjú ẹ̀sìn ni kódà ẹlẹ́yà ni tí ó sì máa tún dánu sí iṣẹ́ kan eléyìí tí ó bá mu ni anábà Muhammad sọ́lá ó kọ eléyìí fún wa tá a bá gẹrun oníkàmọ́sí alikọ́fẹ́ kọ́fẹ́ ò ní kí èèyàn gẹrun bìkan kíbìkan lọlẹ̀ kíbìkan lókè ẹ̀rí pé ní kálukú fi ń nìyẹn tẹ́mọ̀ pé yẹn lajú oníkó gẹ̀bì kan wálẹ̀ káwọn àárín kan wá lókè kódà lómi ò gbẹ̀tẹ̀ sáàrin orí tí ó lókè ẹlòmí iwájú ni gbogbo ẹ̀yìn yóò fa tí ó mọ̀ àìlé ẹ̀sìn ò fẹ́ bẹ́ẹ̀ ó takun tí ẹ̀sìn sọ so àwa náà tá ń tọmọ kákíyèsí pàápàá jùlọ àwọn ọmọ wa lè ṣe látara àwọn èèyàn táwọn náà rí ń ta ẹni fẹ́ kọ́ ṣe tí wọ́n àwa là nígbà fún wọn. ayé kama mọ̀ pé nǹkan yìí ò dá ó takò ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ara àwọn nǹkan tó yẹ kí a mọ̀ nípa àmọ́tótó àwọn ọmọ wa náà rè a mọ̀ kéèsì tí wọ́n ń wọ̀ èyí tí ò bá tì tó àní níṣẹ́ wa pọ̀ káwọn bá fọ a bá fọ kó wa sọ tó mọ́ torí pé ọlọ́run wa pé fàtọ́ hìr jẹ́ ká sọ̀rọ̀ ẹmọ ẹjẹ́ kíní kó mọ̀ mọ́ fún àtàkọ̀ tẹ bá mọ́ tí wọ́n lọ tiẹ kọ́mọ wá ń dọ̀tí káàkiri sáàtì mọ̀ kọ́mọ yóò ti tó àtọ́fọ̀ ọrùn òbí ní nǹkan yẹn wà ìbó bá tó fọ̀ gan àápàláṣẹ kó lọ fọ̀ àní sílẹ̀ pé káà máa dán kán ní àẹwo bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní ẹwà ọmọ bí wà pẹ́ jù ẹwù jáde láti ilé ilẹ̀ eléyìí ara ìníkàkún fún béèyàn ṣe tọmọ òun náà ni ọ̀rọ̀ pọ̀ ní abẹ́ agbọ́nrin yìí òkà lọ bí pọ́ìntì míì wọn náà ni ìmọ̀ bọ́mọ ṣeré ìmọ̀ bọ́mọ ṣeré àrílànà àníbàbà sọ́lá àmọ́ bọ́mọ rẹ̀ ṣeré kódà àwọn kéèké àwọn kéèké ànábì máa ń kí sí wọn gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ alánàbí wa muhammadu sallam kaana yuqabbilu ibnatahu fatima radiyallahu ta'ala anha alánàbí àwọn akíyèsí ọmọ rẹ̀ fatima nígbà tó wà kékeré yóò gbé ọmọ bá ṣeré wàkánà abubakar yuqabbilu ibnatahu aisha anabi wa muhammadu àbí eh, abubakar siddiq ọ̀nà àmọ́ ti bẹ́ẹ̀ fún ìyá wa. Aisha àwọn ti bẹ́ẹ̀ fún ìyẹn ló fà lóòjọ́ tí anábà Muhammad sallam tí ó ṣe bẹ́ẹ̀ fún ìkanú àmọ́ rẹ̀ kanú sàhábà ó wá jọ lójú ọlọ́run ní ọmọ báyìí òun ò ṣe ń tọ́ ṣe fọ́mọ yìí òun ò kíkọ ọmọ báyìí rí òun ò bá wọn ṣeré báwọn ọ̀rọ̀ tánà bí sọ ọ̀rọ̀ tó lè díẹ̀ sí so kéde sí ká máa léjú fọ́mọ gbogbo gbà wọ́n máa sọ pé àwọn mọ́tò ro gbójú bọ̀rọ̀ fún àbí ká máa rojú ẹlẹ́ eléyìí ò bá mu pàápàá jùlọ ní máa ń ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin nígbà méjì àwọn obìnrin lọ wọ́n ní ìyàwó Aisha rọ̀dí aláàtàlá àníhá wọ́n sọ pé já àrọ̀bí yún ìlànà bí ìfọ̀rọ̀sọ́lám lárúbáwò kọ̀ọ̀kan wá bá nàbí muhammad sallallahu alayhi wa alihi wa sallam fakọ́l ní wọ́n sọ báyìí pé ní tukọ̀bìlúnà sibuyan èyí máa ń kí sẹ́mọ́ kéèké lárúbáwò kọ̀ yìí sọ fún nàbí famẹ́nu kọ̀ bílù hàn ọláwọ̀ yìí ṣe báyìí lóko ìtàlá tó arójú kó máa gbọ́ ọmọ jó kó máa ẹnu káyọ̀ ló máa gbà kí mo aráyè kí mo gbọ́ ọmọ jó àyẹ̀mọ́ fi sọ pé wàá pa àìníṣẹ́ àìníṣẹ́ ni mo máa bọ̀ ọmọ ṣeré lọ́dọ́báwò kò yìí sọ fánẹ́bì pé àwọn òláyè gbogbo yẹn ẹgbọ́n tánẹ́bì sọ fún anẹ́bì ní àwà amúlikùláka annafa allahu min kọlibika rahma ọbẹ̀ kọlọ̀ ní kó yọ nínú ẹ pé ọ̀rọ̀ tó lágbára lélẹ̀ so ó yẹ kéèyàn máa bá àwọn ọmọ ṣeré hadith ni mo kó kan hadith akara ni ọmọ habis radiyallahu ta'ala anhu àtẹ̀mímí olójú òkúta nẹ́bí njọ́ kan ó ní ìnàlì aṣàràtà minal walad ọmọ mẹ́wàá ni mo bí mọ́kọ̀ bá ń tún mí níwọ̀n áhàdà ó dà àwọn òkìkì kẹ́kẹ́ ẹni lóun bímọ mẹ́wàá òun kì í ti kankan rí fanadara ilé ìrọ̀sọ́lá sọ́lá anábì wá wò báyìí ìwò tánábì wò wíwò tí kìíní jẹ́mọ́ wíwò ìjọjú àti tìtakò pé á ah, ló dé ẹgbẹ́ tánábì wá sọ anábì ní mọ́ la yerham la yorham ẹni tí e bá ti ṣàánú òun ò ní ra àánú o àti tó gbajúmọ̀ ní ìtòfàdé o àwọn òfin ẹ̀lánà ọmọ ẹ̀ lójú kó bá ń ṣeré ẹni tí ò bá ti rà sáánú ọmọ rẹ̀ àbẹ́lómi òun náà ní ràánú lọ́dọ̀ ọlọ́run ọba ayíwó ṣe dédé àdísì àkọ́kọ́ tí àtọ̀síwájú sa lárúbáwó oko tó láwọn èkìtì àwọn àwọn ẹbá wọn ṣeré sánẹ́bí ń sọ fẹ́ kọ́lọ̀ ń gbáàánú kò ní ọkàn yín ni òwà gbọ́dọ̀ ráyè fáwọn ọmọ wa náà káwọn bá wọn ṣeré nǹkan ní akọ́lábo kò gbọ́dọ̀ pọ̀ jù at the same time dínà rẹ̀ pé àmọ́ ilé mọ́ wọn gbogbo gbà ní. látara ilé ẹ̀rọ níbi Muhammad sallam nígbà tí ìkànnì ọmọ rẹ̀ kú tí ṣe Ibrahim anábì ní tẹ́dùmọ́ olè a ojú ń dá mi wàyá fanul ọkàn ń bàjẹ́ wàláánà kúl ìlàmà yúrìdì rọ́bànà ṣùgbọ́n àníṣàn kankan yun tí yóò yọ ọlọ́run ọba nínú sí wa lọ àní sì sọ wàláyì anábì ní fọlọ́múra ya Ibrahim inna bíkà lamahzunun à ń banújẹ́ lórí fífi ilẹ̀ tó fi wálẹ̀ rẹ̀ Ibrahim kí ni a fẹ́ ló ń bí anábì ń banújẹ́ lórí kíní lórí ọmọ ìtàtà kó nífẹ̀ẹ́ rẹ̀ ohun tí ma ń bá ṣeré òun ni tó gbórú àwọn nǹkan wọ̀nyí náà ni a gbọ́dọ̀ sọ kódà gan a máa ń bá wọn ṣàwàdà ìbáwàdà tá a bá ṣe kó mọ̀ jẹ́ rọ́ọ̀lá máa pa ẹlòmíràn wọn bọ́ mọ̀lẹ́ ṣàwàdà yóò máa parọ́ yóò tún máa fi tí ò dá ṣàwàdà pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ dẹni tó ń sọ yà àwọn ọmọ ń kọ́ àwàdà tábà bọ̀ wọn ṣe ó jẹ́ ètò tako ẹ̀sìn nínú tàtọ̀ fúnra ń o òní tí ó wà nù hadithi Malik tó ní kan tí wọ́n dàdà pé rẹ̀ Abu Umair nígbàtá ń sọ̀rọ̀ pé ọmọ kékeré lè ní kúníyà o lè ní ó kọtà ní amú ọ̀rọ̀ yìí wá ń jọ o ta ní àbúrò Anas Abu Umair ní àdàtò tẹ́mọ̀ ń pè anábì mọ́ ń bá sáwàdà torí kọ́ mọ̀ yí ní ẹyẹ ẹyẹ wá padà fún anábì wa mọ́ ń bá sáwàdà yá Aba Umair ma fa'ala Nugair yá Aba Umair ma fa'ala Nugair anábì mọ́ ń bá sáwàdà bẹ́ẹ̀ àwọn nǹkan tí kò burú ni bákan náà nínú taari kan bẹ́ẹ̀ ò ní kí a bá ọmọ kékeré ká bá lò pẹ̀lú bí làákàrà rẹ̀ bí ó bá ṣe mọ́. gbogbo nǹkan tá ń sọ fún àyí lábẹ́ kí atọmọ náà ni àìpé àá ṣe sí ìmọ́tótó wọn bákan àkíyèsí jíjẹ múmú wọn a sì tún máa fi àánú a máa fi bá wọn lò bákan nínú ta tó fẹ́ nígbà tọmọ ẹ bá wà ní kéékèèké tá a fẹ́ ká máa ṣe fún wọn òun náà ni ká máa pé kẹlímọ̀tò tawhid ká máa pè sí wọn lẹ́nu ká máa pé kẹlímọ̀tò tawhid ká máa pè sí wọn lẹ́nu. ẹni umu sulaim tó jẹ́ ya anas bin malik radiyallahu ta'ala anhu wa radiyallahu ta'ala anha tulakinu ibnaha anasan radiyallahu anhu ẹni a máa pè sọ́mọ rẹ̀ anas lẹ́nu a máa sọ pé kúl la ilaha illallah àbí kúl ashhadu anna muhammada rasulullah wa zalika qabla al-khitab wọ́n ní kọ́bùlà lè fi tọ́ kódà kọmọ̀ èyí tó já lẹ́nu ọyàn ní tí ń pèsè lẹ́nu bẹ́ẹ̀ tó ilé iná ṣe pàtàkì fẹ́nu kọ̀ọ̀kan wa tó pé tó wọ́n bá ń gbọ́ láti kékeré náà ni ó dúró sí lẹ́nu ní orin ilẹ̀ sí lọ́kàn ìgbà kékeré kò tí mọ̀ túmẹ̀ o ṣùgbọ́n ká ti mọ̀ pé la ilaha illallah la ilaha illallah káíkó ni náà ń gbọ́ bọ́mọ bá ń gbọ́ gbogbo àyè padà máa kọ ni bí bá ń gbọ́ la ilaha illallah ńkọ́ inu n'o padà máa ṣe yóò máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì gbogbo ọmọ yẹn kéèké náà Allahu akbar torí pé tẹ́ẹ̀ máa ń ṣe ni bákan náà wàyà ń bá ha àmàmàhù a ní ó yẹ ká máa pè é ní gbogbo um um da ma fáìzà ta àwádà ha a ń tọ́mọ bá ti bá sábà pé kẹ́límà ti máa ń bọ́n gbogbo gbà ní wàbádà àyáàkì tó náà bá padà sí nílàkẹ́ díẹ̀díẹ̀ ṣóre atúláhù ṣáre àwọn èèyàn sára kátàlàyé tàwídì yẹn fún nítorí láìláìlà títí máa ń pè yẹn kára àwọn ọgbọ́n náà láti ṣe o ọmọ ẹ̀ títí jọdún mẹ́rin márùn lọ ọgbọ́n lọ́fíìsà rẹ̀ tàwídì fún ṣùgbọ́n ìyá tó náà tí mò ń kọ́ <laughs> ìyá tó náà tí mò ń gbọ́ lónìí tàwídì bóò ni ó ṣe wá rí àlàyé rẹ̀ ṣe stéèjì míì tún nìyẹn tí bá ti ń pè lẹ́nu àáwọ̀ ọgbọ́n tàbí ṣàlàyé tó náà mo jẹ pápòjúwe láti ṣàlàyé rẹ̀ fún àpòjúwe láti ṣàlàyé láìláìlọ́lá olóyí àforúbù bí à ń kọ́ pọ́lọ̀ ní mọ́tẹ́ gbogbo nǹkan àbí tọba fún nìkan tó pé kó dúpẹ́ fọ́lọ̀ tọba nípa mú nǹkan tó pé ọkọ́lọ̀ ń ṣe onídìmọ̀ pé àsọ́lọ̀ ní mọ́tẹ́ kí ní mọ́ ń ṣe ọgbọ̀gbọ́n lè fi ṣe àrùwẹ̀ di fún ọmọ bákan náà wàyá lámà anna wahid anna Allah kó mọ̀ pé ọlọ́run bá wahidan ọba la ọba tí ò lórogún wa anna al àti kóun lọ́ba tó dá gbogbo nǹkan mo wa anna fi sàmà ọtún jẹ́ kó mọ̀ pé ibo lọ́nà bá wà àdìkó lára aláàfin ló wà wàá náà mọ̀ tọ́lẹ̀ wàlẹ́ yìí náà àdìkó ń rí wa kọ́lọ́run rí wa o ọmọ rẹ̀ ní mọ̀ pé tó máa fẹ́ ṣàìdá tó fẹ́ jó mú ọlọ́mọ rí o pé rémi mọ́mí rẹ̀ ò rí ẹ rémi dádì rẹ̀ ò rí ẹ ọlọ́run ṣe kíní ọlọ́run rí ẹ ẹ̀yẹ́ tún mọ̀ o nǹkan àlímù bíi àwálì náà ó mọ gbogbo situation wa yẹ́ tún mọ̀ o ó gbọ́ ogun tí ń ṣẹlẹ̀ yìí ti rí fàánàhù alkọ́ọ̀dẹ̀rọ aláàkọlẹ̀ ṣe ọmọ gbogbo nǹkan bákanáà wàyí awọ́dù tàwákùlà alàlá àdùjẹ́ kó mọ ìgbára lọ́lọ́ pé Allahu wa onímọ̀wó ẹni èèyàn onímọ̀wó yẹn àti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ agbọ́dọ̀ máa sìn ẹni tí ẹ̀tún lè máa bí tọ́mọ́ látàkà ń pè ẹ̀sì sílẹ̀ ẹnu kàmí ní mọ́ rọ́bùk tààlọ́ náà bá rẹ̀ ẹ̀nà tí wọ́n tọ́sí tọ́ra kékeré yẹn nítorí tọ́wọ́ ènìyàn pa nǹkan yìí tó yẹ kí yẹn kọ́kọ́ mọ̀ ní mọ́ rọ́bùk rọ̀bí alẹ́bí ọlákọ́ni ọ̀rọ̀bání bìní àmì yìí tààlọ́ náà bá rẹ̀ ta ni ó dẹ́ àmọ́ nàbí yìí ọmọdéínú wà àìnàlá ti gbẹ̀yìn dẹ̀ ṣe pàtàkì àìnàlá ibo lọ́lọ́run bá wà ọlọ́run bá wà ní sánmà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà àwọn ojúṣe wa ni wọ́n pọ̀lọpọ̀ ní táìmù fún àti bí ti kọjá rẹ̀ kọ́lọ́run kó wa pàápàá jùlọ àwọn òbí torí kí àwọn kan kéékèèké báyìí tá a kọ́ wọn dédé séjì tó yẹ ká kọ́ wọn àti wá kọ́ wọn lọ́dọ̀ àwọn kan lórúkọ kan kàwé mbẹ́ tọ́yẹ́ pé ibi tán àti dúró déédéé ní nǹkan tá àkọ́ wọn àwọn àdìgbì ni wọ́n bá kọ́ wọn ní nǹkan míì tí ó takò torí pé àwọn ọmọ tá a ná kéré awágbé gbólóhùn sílẹ̀ ni wọ́n lé gbọ́yé àwọn ọmọ yìí di sẹ́mu ọmọ yìí náà là ń gbé lọ sùkú tàdùgbà pé wọ́n gbọ́n tí wọ́n ṣe mẹ́rin wọ́n ti kíni wọ́n gbọ́yé steinlein kálukú ń ju mọ̀sùlùmí àbí tábà omi thirty years sẹ́yìn èmi ò fábà rí kọ́ ọmọ ọdún méjì ti wọ skul kò sí ìsìngbà wọn wọn tójú nìyẹn dójú àmì kan kẹtọ mọ lọ ìsì kò bá jésù mẹ́fà ẹ dìgbò mọ lọ. kọ̀rọ̀ akọ́kọ́ tọ́mọ́ kọ́kọ́ sọ skul ni ó ti bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́kẹ́bi tí ò da anámú yẹn lọ ní tí ó lọ kọ́ ń bẹ̀ náà nìyẹn. so àwa tètè mọ́mọ́ lọ tó àtẹ̀mọ́mọ́ lọ àwọn ojúṣe yìí ò kú ọlọ́run wa pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀wọ̀n bí sì ti ju ojúṣe yín lọ àlè ọmọ mọ̀jẹ̀rásà tún in àádádìta ha àádádìta ṣáábà tọ́yé balẹ̀ àárọ̀ kí ìtọ́jú ọ̀gbọ́n kan sọ ni ó ní ìyánilé ẹ̀kọ́ àkọ́kọ́ ìyánilé ẹ̀kọ́ àkọ́kọ́ ṣùgbọ́n ní ìsí àǹtì àti ọ́nkù ní skul onílé ẹ̀kọ́ àkọ́kọ́ mọ́ ọmọ ní kankan sọ ọ̀dọ̀ àti ó ti lọ gbọ́n tí ó ti mọ̀ sọ̀kan nìyẹn kò sí bá ti lè fáyé wọ́n ní kò sí bá ti lè ọra tó dàbí kí ni bálára ó ti ọ̀nkan rẹ̀ ò káàkiri àwọn àárín wọ̀nyí àwa mú wọn lọ sùn àmú wọn lọ sùn kò mílì pé ojúṣe kájúlẹ̀ rẹ lómi ti gbà pé wọn lọ sùn náà gbogbo tẹ kókó mọ kò fi kọ́ àwọn ọmọ so àwọn nǹkan yìí ń tẹ́ kí a ṣe àkàkún fún dáadáa ní kọ́lọ́ọ̀bọ̀ balẹ̀ kó sànù wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين